Yoruba, Unit 39, Dialogue for Learning. Ẹ káàsán. Ẹ o, Ẹ o. O. O. joko, joko, Bọ̀. Bọ̀. à ń bọ̀ à ń bọ̀ jókòó à ń bọ̀ jókòó à ń bọ̀ fẹ́rẹ̀ fẹ́rẹ̀ ṣe ṣe oúnjẹ oúnjẹ tán tán oúnjẹ tán. oúnjẹ se ṣe oúnjẹ tán ṣe oúnjẹ tán fẹ́rẹ̀ ṣe oúnjẹ tán fẹ́rẹ̀ ṣe oúnjẹ mo wọ́n se ṣe oúnjẹ tán wọ́n fẹ́rẹ̀ ṣe oúnjẹ tán pẹ́. pa dốt bệ dốt bệ p dốt bệ p dốt bệ mặt p dốt bệ mặt p dốt bệ cùng mặt p dốt bệ cùng mặt p dốt bệ ngoa cùng mặt p dốt bệ wọn kò mọ̀ pé yóò pẹ́ jù jù pẹ́ jù pẹ́ jù kò tíì pẹ́ jù kò tíì pẹ́ jù nù nù fọwọ́ nù fọwọ́ nù. No. No.